About what you may do. okay. How are you? I'm fine. And um, my name call? Uh, I'm Bumbo. Okay, and uh, what's it called? I'm sure we'll preparation exam eh, um, um, um ball very soon. Yes, sir. I'm preparing really hard for it. Uh, you sure you're preparing? Very hard, yes, sir, I am. Uh, okay, uh, proud of you. Oh. Proud of you. And um, I have one surprise for you, sir. What surprise? Yes, I want one surprise for you. What surprise? Tell me. Once a year? Yes. But I'm not going to tell you anything until you to bá pass exam to tó yege. Just insane. Kì í tẹ̀lé tó bá pass exam Oh, <laughs> O ní láti kanjú náà, wọ́n kanjú No problem. Ah, I can mọ́mí wa ń ṣe tó ń pẹ́ tó She will soon come outside. Oh, ah, okay. Ah, ah. Ọlá Ah ah. Gbà ó lóde tó sọ fún mi. Uh, not quite long actually. Eh, mm. Ìwọ náà lọmọ Indro dé látẹ̀kùn. Iye mi ẹsẹ̀ ti sọ̀rọ̀ you know I can expect kò dé náà ní ká tó máa lọ. Ah okay okay. Desiree. Yes ma'am. Lọ́dọ̀ dé ni wọ́n sọ. Àwọn ajá yẹn. Is that all? Omi? I love you. I I'm love, I love you so much, my darling. Omi, don't waste time. Ah, no, no, no. no. We delay you sọ. ẹ jọ Mr. Abuja Abuja lè tún ti dágbére tẹ́lẹ̀ ń lọ yìí ìgbà wo máa dé. ọgbà ah, mélòó máa fi dancing we just this weekend. lọ́sọ̀ kan mi. yes sir. just this weekend. máa dé weekend náà wọ̀rí. tó o ṣe máa lò tó four five days ká tó ṣẹ́jú pẹ́rẹ́ weekend ti dé náà náà lóye máa ń ṣe àbí kò sí problem sori immediately tó bá ti dé mi náà di box mi by two weeks lèmi máa lọ lò. o oh, níbi tó ń lọ <laughs> ìwọ tí máa ti dé ẹ tí máa ti dé just prepare o ṣe àwọn oúnjẹ tí máa ń láìkì yẹn mm. àwọn èdè mọ ẹ̀fọ́ ẹlẹmi ẹlẹmi mẹwàá exactly that's the one that's the one so níbi tó ń lọ my dear. okay then. all mm. All right, darling. All right. All right now. Ẹ jẹ́ má sáré o. Mo mọ̀ pé mi ló yẹ kí n wá má bínú torí ọlọ́run kọ mi. Má wọrí Désiré máa bẹ gbé wá come, come, come, please. My love, I'll call you back. Mommy. Boo, how are you? I'm fine. Jọ̀wọ́ lọ bá dropped and nǹkan from bàbá yẹn. Daddy me? Yes. Oh, but my daddy is dead. Desiree, don't ever tell me this shit again. Of course, mo pé bàbá ẹ̀ ti kú. But if bàbá bá kú, bàbá ló now. You know to Sukomi now. You know he's my husband. So why all this shit? Mommy, you know I don't like him. What do you mean like him? And moreover, I don't feel safe around him. Mommy, I cannot go. Desiree, I came here and said, "Any issue in Uleyo." bàbá ẹ kú máa fọkọ mi nà jọ ṣé mi ní lọkọ mọ ni step father ẹni nà yes ó mọ̀ pé mi ni mò ń rí fáàsì nà respect tó bá lè fún mi ló máa fún anyway oúnjẹ tá à ń sè ní kitchen yẹn sókàn mi lónìí so lọ clean àwọn kúlà yẹn kó páàkì ìwọ ló máa gbé lọ. àbọ̀ mọ́mi every time time is gone it's late. ọlọ́run bá mi ṣọ ẹ lọ́ṣọ́ ẹ padà sí ilé màá fún ẹ lówó ká o mi. mo ní nǹkan tí mo fẹ́ ṣe mo níwọ̀ ló máa gbé lọ. yìí ló lọ pákìrí fún mi dàrí kí wọ́n fẹ́ lówó káàbù. Bolúwa sọ fún mi pọ̀ ń lọ. àmọ́ sọ pé mo lọ sí supermarket. are you sure pé wọn ni màá wá ẹ. àtọ́ máa ṣe wá mi náà mo ní pé padà náà. I love you. I know I love you too. Mm? Mm. My baby, ah, me the wait ẹ̀yin náà mọ̀ náà you know I can't do without you. Ah, eh? <laughs> <laughs> you know I'm in love with you. <laughs> Look at me. Ekalema. Yes, ma ẹ kó àtàrọ. ẹ ṣe báwo ni dé yìí. a dúpẹ́ lọ́wọ́ náà báwo ni iṣẹ́. fine fine ẹ ẹ jọ désìrè ńkọ́. ó jáde láìpẹ́ ó náà fẹ́ ra supermarket. ah Eh. ó lọ ra nǹkan. ẹ kí ló no ah kò sí nǹkan kan ó ní nǹkan kan tí mo ti béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kó bá mi ṣe online so mo wá fẹ́ find out bóyá ó ti ṣe or not. àyà mi jábẹ̀ yẹn pariwo ẹ̀. no no kò sí nǹkan ó ti lọ tipẹ́. kò ní pẹ́ ní kó wọlé láìpẹ́ yìí súnmọ́kẹ́tì ń bí lórúkọ lóun fẹ́ so kò dẹ̀ ìpẹ́ náà tó lọ àbí as in okay ẹni kó lọ sí supermarket eh. Oh, mo wonder <laughs> okay ma tó bá ti dé ẹni ọ̀nà ẹ̀tẹ̀ má wọrí màá pè fúnra mi so oh. màá lè find out bí bá mi ṣe. all right all right ẹ ṣé gan ó dàárọ̀. ẹ kó kò máa dá nǹkan láyé ṣebí ṣe ló yẹ ká fọkàn dọ́gba ká fọ̀nà tó tọ́ hàn àwọn ọmọ wa èyí ṣe kókó nítorí ọ̀la. òun wá gbé ṣe ní kọ̀kọ́ o. oorun rẹ̀ ti yára lé mi. ọ sista Susan ẹ wọlé ẹ wọlé mi tilẹ̀kùn. ẹ rà mà. mọ́mí dé sí ẹ. ẹ ká sọ ma. ṣé dáadáa ni wà. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ńkọ́ ẹ jókòó ẹ jókòó ẹ ṣe ma ẹ rà mà. yes ma. dé sí ẹ aláfíà ló wà bọ̀ kò sí nílé báyìí. oh it's okay. family ti yín náà kọ. ẹ wo àwọ̀ dáadáa. oh god. ah mo like dress yín gan. Hey. Eh. it's really simple and nice thank you designer mi lókùnkùn dára. oh o dey try o fine. ẹ ṣe gan ma ẹyin náà bad. Ah. <laughs> ẹ ṣe ma. kí ni kí n ọ̀fà yín. Ah, ẹ wò gbogbo nǹkan ni mo máa jẹ bọ ó kàn ní kankan tó gbé mi wá ní sọ sọ yẹn náà. <laughs> ẹ wò ẹ má bínú ẹ má bínú torí Ọlọ́run ìwé tó wà lọ́wọ́ mi yìí ni mo mú wá fún yín torí mo fẹ́ kẹ̀ka ni ṣó yẹ yín mo ti kà á mo dẹ̀ rí ọgbọ́n tó pọ̀ gan kọ́ nínú ẹ̀ èmi dẹ̀ like my impact knowledge in my little way so mo á wò pé kẹ́yìn náà kà tẹ́ bá kà ah at least bí òòjọ́ gbọ́n ẹyọkan àbí méjì ẹ máa kọ́ ń bẹ̀ tẹ́ bá ti wá kà tán kẹ́ jẹ́ kí n mọ nǹkan tẹ́ bá kọ́ ń bẹ̀. Ah, ah. ìwé náà dùn gan nìyẹn. very nice. wọ́n ẹ ṣọ́ pé ẹ máa ráyè kà báyìí. ma try ma try. ẹ jọ ẹ try the funniest thing is the bá few pages ẹ máa love eh? ẹ máa kà tán i'm sure. ojú mẹ́wàá. bẹ́ẹ̀ni ojú mẹ́wàá mi ò mi ò fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín tẹ́ bá ti ka ẹ máa mọ nǹkan tí táìtù yẹn gangan mi. <laughs> okay ẹ ṣe gan ni ẹ ṣe mo dúpẹ́ èmi náà dẹ̀ ṣe mi rí pé màá kà. Ah, inú mi máa rí ilé dùn. ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́. ọ̀rọ̀ ẹ máa ẹ jẹ́ kí tètè máa lọ. ṣé tí yá ń nìyẹn. mo ti ń lọ mo kàn wá drop ni. ẹ ṣe gan ẹ ṣe ẹ family. àgbọ̀ ẹ bá mi kéde sí rẹ̀ tó bá rí. àgbọ̀ àgbọ̀ ọ̀rọ̀ ẹ máa ẹ ṣe gan. ojú mẹ́wàá. má bínú. Don't be angry. Aki má bínú. Ire mi dé, ó ṣàmọ́ bóyá máa ń múra náà. She always like to dress like a queen. Hmm, ìwọ ló mọ̀, bọ́ mi dẹ lẹ́rù. It's okay, I know. I miss you, baby. You sure you miss me? Yes. Ire, <gasps> kí ni mo sọ fún ẹ? Ṣé mi ò sọ fún ẹ pé mi fẹ́ rí ẹ pẹ̀lú any other man? Nígbà tí ẹ ó talẹ nìyí. ẹ. Hello. Can't you talk? Èmi lọkọ ẹ̀. Orí màá tó ní liberty to be with or to get married Can't you um talk? Say something. Can you talk? but kí ló dé náà? Kí ni mo ṣe fún ẹ? Fi mí lẹ̀. Fi ah! mo ní o mo dé wá mú ah. nǹkan mi ah. nǹkan mi ni o. Ọ̀yá o. ju gbogbo ara ló ń ro mi ẹ wo gbogbo ara mi ẹ wo ẹrú ń bá èmi omi ò lè padà lọ skul mọ́. má jẹ́ kẹ́rù bá ẹ ládùúrà ló ń gbà kan ṣàgbára nǹkan kan ní ṣe ọkọ mi ṣùgbọ́n. inú mi ti bá sùn bọ́jẹ́ ni mo máa ń rí lójú oorun mi ẹ wá ní kẹ́rù máa bà mí i'm scared. Eh, eh, don't be scared eh? mom is with you eh, ọkàn mi ṣe lágbára ọlọ́run àlefojúsùn kún ẹ lágbára ọlọ́run ah! kí ni ilé ìbá ẹlẹ́dàá mi mú mi wá pẹ̀lú ẹ̀fẹ́ tí mo kọ̀ọ̀kan ní ṣe. ìwé kí ló ṣe é tójú ẹ̀dọ̀ ọba yìí. kò sí nǹkan kan jàre mo fẹ́ sùn mi ò lọ́lé lẹ́nu. ìwé kí ló ṣe ẹlẹ́sẹ̀ kí ni mò ń wò yìí. o ṣubú àdápadà <laughs> èmi ni wọ́n sọ fún pé o ṣubú ṣé o pé ojú mi ojú mi ò ríran ni àbí rò pé mo kọ̀ wá fún fashion ni wọ́n mọ nǹkan tí mò ń sọ iná ojú oorun lélẹ́yìn náà àbí mi ò mọ nǹkan tí mò ń sọ wọn ni ní sòrò ìwọ àti ta lẹjọ ń jà iná ojú oorun lèmi ń wò yìí mo mọ nǹkan tí mò ń sọ. báwo ló ṣe mọ̀. fi bí mo ṣe mọ̀ sílẹ̀ ọmọ ìdílé ọ̀ṣun ni mí ọmọ àgbà ni mí mo dẹ̀ mọ nǹkan tí mo ń sọ ìwọ àti ta lẹjọ́ ń jà. arákùnrin kan ló máa yọ sí mi lójú àlá last time tó dẹ̀ yọ sí mi ni ó lù mí bá ìgbà tí mo jí mo bá pa lára mi kó tiẹ̀ fẹ́ tó lè tẹ́lẹ̀ débàdé ó kàn ń fẹ̀ sí mi. arákùnrin kan lọ sí ẹ lójú àlá ó dẹ̀ sọ fún wọn kó fẹsẹ̀ gbà. eré ọ̀rọ̀ tá à ń sọ yìí ò ń ṣòro kékeré o nǹkan tó rọra mú báyìí ò ń ṣọ̀rọ̀ kékeré ṣó ti sọ fún mọ́mì ṣá ó sọ fún wọn ṣó mọ̀ pé nǹkan tó wà lẹ́sẹ̀ yìí nǹkan tó ń bá ẹ fà á yìí ó lè mẹ́mìí lọ ṣá. mo ah! máa jọ ṣàánú mi má jẹ́ nǹkan. ó dẹ̀ ń bọ̀ nǹkan tó tó yìí ó dẹ̀ lọ ṣubú lórí ọ̀kadà òun ló fẹsẹ̀ gbà má fi tiẹ̀ kó bá yàn ọ́. yẹ̀ lẹ́nu o ò rí rí àbí mo sọ fún ẹ pé ọmọ ọ̀ṣun ni ìdílé ọ̀ṣun ni mo ti wá ọmọ àgbà ni mo bá bàjẹ́ mo bá gbàgbọ́. wá tún bí tún síbí. farabalẹ̀. kí ló ṣẹlẹ̀? mọ́mì ọkọ ọ̀run ló ń da iremi dé láàmú o. bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún wá rí i wípé òun àti arákùnrin tá à ń sọ yìí wọ́n ti jọ ní ìmùlẹ̀ ìmùlẹ̀ yẹn dẹ̀ le débi wípé ikú gan ò lè ya àwọn méjèèjì. Ìrìnmìdé kí ni kásìkásì mò ń bọ́kùnrin mulẹ̀ lórí kí ni ṣé o fẹ́ pa mí ni. ó dà jẹ́ ọkọ mi ọlọ́run fi bẹ́ẹ̀ mi ní fojú sunkún kọ́ ọ́n agbára ọlọ́run jọ̀ọ́. mọ́mí ẹ̀ nígbà tí pariwo ọmọ kò ń ṣe bí òun náà àmọ́ nǹkan tá a lè ṣe sí wà ah, iṣẹ́ túdè la máa ṣe fún um, túdè yìí ló máa tú ìdè tó wà láàrin òun àti arákùnrin yìí débi pé ọkùnrin náà ní rí títí ẹ̀rọ kò ní wá bá a mọ́. ìyẹn gan-an ló dáa ìyẹn gan-an ni mo fẹ́ túdè kó bá mi tún wọn pẹ́rẹpẹ́rẹ débi pé tó bá ríra wọn ní ọ̀run gan wọn lè dára wọn mọ̀ níwọ. a ṣẹ̀ṣẹ̀ mà tó bá máa fi di bẹ́ẹ̀ bíi ọ̀la iṣẹ́ yẹn á ti rẹ́dì àá mú fún á fi sára tó bá ti wà lára ẹ̀ níwọ̀n bá gbà tí kí yẹn bá fi ń wà lára ẹ̀ ọkùnrin yẹn ò ní dà láàmú mọ́ ah! àlàáfíà máa dé bá ọdún lẹ́nu mọ́ mà. ṣé mo dúpẹ́ ìyá mi ojú ìlú tí ẹ gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé bàbá yọrí sí rere àdúrà ẹ̀ máa gbà mi ìwà ní fojú sunkún kankan láàrin ẹ̀yìn méjèèjì ó ṣègùn. wọ́n mi ọ̀rẹ́ mi náà ní rèé nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí ó di dandan tí mo bá lè ṣèrànlọ́wọ́ fún ó di dandan kí n ṣe fún tọ́lọ́run náà ló sọ nínú ìwé ẹ̀ pé gbogbo nǹkan tí a bá ní láti fi ṣèrànlọ́wọ́ fún ọmọlàkejì wa pé ká ṣe tí n bá dẹ̀ ṣe nǹkan tí mo feel pé mo lè ṣe fún àṣìrànlọ́wọ́ ọlọ́run gan abì mí ọlọ́run abì mí fún mi. dàdà lóun sì máa bí wá ah, ṣègùn àdúgbò. wúrà thank you so much i can't thank you enough. mo ṣe mo dúpẹ́. <laughs> jàre thank you. èmi mo ní o mo dé wá mú nǹkan mi nǹkan mi ní o. mo dé wá mú nǹkan mi. were surprised nígbà tí sista mi pè mí láàárọ̀ ẹ̀ mo dẹ̀ dé mo ní kí n gbé wọn lọ sí hospital wọ́n ní rárá wọ́n insist pé kí n pè yín ẹ jọ kí ló ṣe wọ́n. ẹ má bínú àǹtí ẹ jọ báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. sista mi ni wọn èmi àti wọn nìkan ni àwọn òbí wa bí. mọ́mì hmm. ẹ jọ ó ní àwọn ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ fún yín kò wá ní dákí n sọ níṣojú àlejò ṣé mo lè. o lè sọ ọmọ ìyá mi ọmọ bàbá mi ni. ó dáa lẹ́yìn tí mo ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kí n ṣe mo padà rí wípé bọ̀dé ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. mo rí wípé lẹ́yìn tí a pín òun àti Remide tí a pín wọn yà. àmọ́ nǹkan tó wá fà á tí Bọ̀dé fi wá padà wá sí ọ̀dọ̀ yín sìn ó ní láti jẹ́ pé nǹkan kan wà láàrin ẹ̀yin àti Bọ̀dé àmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run lágbára ewé àti egbò tọ́mọ òbí mi fi lé mi lọ́wọ́ gbogbo àníyànjú ẹ̀ lálàáfíà. Ah, inú mi á dùn ún jọ nítorí ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ níyànjú jẹ́ kí n lálàáfíà o. àṣeṣe àṣeṣe mọ́ mi. ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀yìn ẹjọ́ ẹ má jẹ́ kí remi dé mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé òun náà ń go through a lot lọ́wọ́ ẹ jọ. ẹ fọkàn yín balẹ̀ agbára ọlọ́run gbogbo àṣeṣe. àmín. òní gbọ́ kò ní wọ́n sọ. àmín. ẹ pẹ̀lẹ́ náà. nígbà tí ọkọ mi kú kò séèyàn kankan kò sálábàárò Ọlábọ̀dé nìkan ni mo rí hmm. gbogbo nǹkan pátápátá ni Ọlábọ̀dé fi bá mi ṣeré ó fìfẹ́ hàn mí. Hmm ó fi ọlá hàn mí gbogbo nǹkan ló fi hàn mí ìfẹ́ wa máa dùn. ó ṣe ó ṣe ó ṣe ó ṣe. like it? Yes, I do. I'm glad you like it. So, <clears throat> this is the house I got for you. No. you got me a house. Thank you so much. Tolani, I, I love you. Mm. mm. And I want you to know that. máa dẹ̀ ṣe anything láti múnú ẹ̀ no come come to think of it tí n bá ti ẹ̀ra lé fún ẹ ta ni n bá hmm? thank you so much. Mm. <laughs> Mm. thank you. <laughs> so <clears throat> um, jọ uh, bam look around do you see any other car in this compound. No no. Olabode, you did this? Look at you! Look at you! Thank you, baby. Thank you so much. Thank you. You like it? yes. Here, go ahead. ní. Go! That's it, that's sí. It's all yours. right, hear it. you so much. Ìfẹ́ jàre òfin èmi àti Ọlábọ̀dé àjọ fìfẹ́ lò síra wa a máa nífẹ̀ẹ́ ara wa Ọlábọ̀dé kílódé tó jẹ́ ká máa béèrè ìfẹ́ wa lọ tó jẹ́ pé ọ̀nà parun ló padà já sí mo máa nífẹ̀ẹ́ Ọlábọ̀dé o. fẹ́mi kí o sì fẹ́ ìfẹ́ wa ẹ̀tàn kò máa dá nǹkan láyé ṣebí ló yẹ ká fọkàn dọ́gba ká fọ̀nà tó tọ́ han àwọn ọmọ wa èyí ṣe kókó nítorí ọ̀la òun wá gbé ṣe ní kọ́kọ́. báwo ni. mo wà ókè à ń kọ́. i'm fine. ẹ jókòó. <laughs> eléyìí tí uncle bọ̀dé wá kí mi lénìí kí ni kí wọ́n fà yín. ọkùnrin ọkùnrin ni mo fẹ́ kó fi ṣe mí lálejò. love you. I love you. I love you so much. I just want you to know that. Me, ti mọ nǹkan tí màá sọ sọ́rọ̀ ẹ̀ torí mo mọ bẹ́yìn àti mi ṣe jẹ́. You guys are friends. Yes, ọ̀rẹ́, friends, nothing more. Okay, so expect pé despite age difference to what? láàrin mi àti mọ́mí, do you expect us to go further? No. But with you, yes. Because mo fair. Ire, I love you. Torí, máa ń múnú Alright? Hey. But still. But still, shh. Nothing. Alright? Okay. I can hear your heartbeat beating for me. And I love it. kí ni gbogbo rádaràda tó ń sọ lórí fóònù mi ò understand kí ló ń sọ. o lè understand now in fact etí ẹ ló ti jẹ rádaràda sórí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ bóyá o jí mi lọ́la the same thing tí mo sọ fún ẹ lórí fóònù ni mo ṣe máa sọ fún ẹ. bó o ṣe gbé gbogbo ẹnu ẹ̀sán ṣé wò ó rí pọ̀pọ̀ tó ń sọ kò dà kò ń ṣe ọ̀rẹ́ ní tó ní làákàyè rárá ni ah, ah. ok fine mo jù ẹ lọ nǹkan wà láàrin èmi àti ẹ téèyàn kankan ò mọ̀ ìyẹn wá ní pé kó máa lọ tẹ̀lé ọmọ mi jọ báwo ni wọ́n ṣe ń báyàn gbọ́rú ẹ̀ pé òun fẹ́ yà ó tún fọmọ who does that. ok wobi wobi kò sí nǹkan tí gbẹdọgbẹdọ ẹ fẹ́ fi ìyẹ òkè tẹmí ṣe kò sí nǹkan tí gbẹdọgbẹdọ ẹ fẹ́ dá as a matter of fact kó tó bá wù ẹ ní kò lọ ṣe sórí ire òun ni máa fẹ́ kódà láìpẹ́ àmàṣẹgbéyàwó alárédè you you hear what I say. over my dead I respect you so much. ṣé o ti yẹ torí pé o rádé fún mi ó dẹ̀ ra mọ́tò fún mi ọlábọ̀dé kí ló fẹ́ fi Rẹ̀mídé ṣe. just so you know yeah To rẹ ni mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe fún yes as a matter of fact gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ mistake rí mi wò bí ìran bí kú ló lóko ní bí pàkúté ni <laughs> àmì ìjàjọ. lẹ́yìn ìjà èmi àti ọlábọ̀dé irémidé béèrè lọ́wọ́ mi pé kí ló wà láàrin èmi àti ọlábọ̀dé mo ní ọ̀rẹ́ lásán ni. shall I ni. Yes, mọ́mí. Báwọn school ni ṣé No. Ó to jump? Yes, mọ́mí. You like the food? Yes. <laughs> Yeah, yeah, wo moving. Mọ́mí, with the February color on you. yín o. Nothing serious. Hmm. You have a boyfriend? Mọ́mí, am I worried about bá ti boyfriend, màá sọ fún yín. Hmm. Rèmi dé. Ó dáa, mò ń gbọ́ ẹ. Mo kàn fẹ́ mọ bí ọ̀nkú Bọ̀dé ṣe jẹ́ sí i ni. Ọlábọ̀dé. Ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀. Ọ̀rẹ́ lásán ni wà. Are you sure? Yes. Olóore mi ni. Kò sí nǹkan tí mo fẹ́ tí kò kí n ṣe fún mi. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ lásán ni wà. Hmm. Ṣé kò sí? it's not like i'm going to condemn you or say anything bad mo kàn fẹ́ mọ òótọ́ bẹ́ẹ̀ ni o. that's the truth kò sí nǹkan kan láàrin wa. okay. Irimide. Ma. When you have a boyfriend, let me know. I sure will. Bye. ṣe kókó nítorí ọ̀la. Òun agbéṣe ní kọ̀kọ́ o. Oorun rẹ̀ ti yára lé ní. Àló ṣe ó ṣe òun kò ṣe mo wá fi Ọ̀yọ́ Lábọ̀dé mo fi ṣe ẹni tó bá yára lògùn gbé torí mo wò ó pé tí Rẹ̀mídé bá béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí tí mi ò fi fẹ́ kóhun àtọ́lábọ̀dé fẹ́ra wọn ṣé mo fẹ́ sọ fún pé èmi àti ọmọ inú mi àjọ ń ní nǹkan ṣe pọ̀ ní nǹkan tí ò ṣe é gbọ́ bí mo ṣe tẹ̀fẹ̀ inú mi nìyẹn ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni yára lògùn ń gbè yẹn gangan náà ni ọlábòde lò fún ọmọ oyún Rẹ̀mídé. ṣé o mọ̀ pé inú mi máa ń dùn nígbàkúgbà tí n bá wà pẹ̀lú ẹ nítorí o máa ń múnú mi dùn ìfẹ́ mi ayọ̀ mi ẹni bí ọkàn mi. Ọlábọ̀dé mi love you I love you I love you so much. Ṣorí látìgbà tí mo ti mọ̀ ẹ́ ní ayọ̀ mi ti kún. Thank you for everything. I should be thanking you actually. you know, I have a surprise for you. Surprise? Yeah. Okay. Mo fẹ́ kó dijú ẹ. Kí n dijú mi? Yeah. Don't open it up. Okay, In three, <laughs> two. What's that? Should I open it? Yeah, you can open it. kò ní bẹ̀rẹ̀ kò dẹ̀ lópin bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wa Oh, amen. <laughs> Thank you. I love you. I love you. Love you so much. Thank you. I love you. Ah. Ibo wa ni ríǹgì wà báyìí mi ti wọnú báàlù tẹ́lẹ̀ kò sí bẹ́ẹ̀ rí tó rà lóye tó iyebíye. kí ni màá sọ fún lábọ̀dé báyìí àbí sójà bọ́ọ̀nì. Ibo ni ring mi? Òrùka tí Ọlábọ̀dé fi sí ọwọ́ Ìrèmídé yẹn, òun ni wọ́n ń pè ní àbákúlaṣọ ewúrẹ́. Ìyẹn túmọ̀ sí wípé níwọ̀nba àgbà tí àwọn méjèèjì bá ṣì wà láyé, kò sí nǹkan kan tó lè yà wọ́n. Àti wípé kí ìkọ̀kan nínú wọn bá fi ẹ̀mí ara wọn sílẹ̀, kò sí ìkọ̀kan nínú wọn náà tó máa rẹ́lòmíì fẹ́. Ṣé òrùka yẹn? Òun ni èmi gbà ní ọwọ́ Ìrèmídé tí mo fi ṣe ìpínyà láàrin àwọn méjèèjì láti gbà yẹn ni Ọlábọ̀dé ò ti lè rí Rèmídé yọ lẹ́nu mọ́. Hmm. ẹ jọ kí wàá ní ṣíṣe nítorí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ṣàti ṣe nǹkan tó fẹ́ ṣe kí ni way forward. ọwọ́ tó bá ṣẹ̀ òun ni yan bá ń gé o. ẹ meaning ẹni tó bá pa Ọlábọ̀dé ló máa fẹ̀mí ara ẹ̀ dùn. God forbid sísá mi ò ní go àǹtí ẹjọ́ nítorí ọlọ́run ṣé kò sí option mi yàtọ̀ sí ikú ni kí ni ṣíṣe ẹjọ́ nítorí ọlọ́run kí la lè ṣe sí sísá mi ò gbọ́dọ̀ kú o. ó kẹ́ lọ mọ̀. sísá mi. o ò rí nǹkan tó lábọ̀dé sọ ayé mi dá o ò rí nǹkan tó ṣe fún gbèsè ayé mi. Ah! sísá mi ẹ wo ìrònú kọ́ ni solution o hmm. ìrònú ò lè tún nǹkan kan ṣe ó máa hmm. bá gbogbo nǹkan tó dáa jẹ́ ni ẹ wo ẹ̀yin lẹ fà gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀yin lẹ fà náà gbogbo wa la mọ̀ pé Ọlábọ̀dé kéré yín tòótọ́ bọ́ ọkọ yín ti kún sí ilẹ̀ ti ta sí a lè blame yín pé fẹ́ anybody tó young sí yín tẹ́ bá tẹ̀ wá lè bẹ́ anybody sọ̀rọ̀ tẹ́ lè explain fáwa kò ṣe bí remide náà hmm. ó yẹ kẹ́ ẹ pé remide kalẹ̀ báyìí ni kẹ́ ẹ explain everything tó ṣẹlẹ̀ láàrin ìyàtọ̀ lábọ̀dé fún kálẹ̀ ti explain for. i'm sure pé ó máa understand hmm. kò dẹ̀ ní go far láti máa fẹ́ Ọlábọ̀dé gbogbo ẹ wá ṣẹlẹ̀ ń sìn ó padà lọ Fọlábọ̀dé lẹ́yìn kálẹ̀ ti explain fún i'm very sure pé kò ní lọ fẹ́ bọ̀bọ̀ yẹn. kíkẹ́ lọ́mọ gbogbo ẹ ti wá ṣẹlẹ̀ báyìí ẹ̀bẹ̀ ní kẹ́ bá mi Fọlábọ̀dé kó ṣàánú mi kó ṣàánú mi jọ torí Ọlọ́run èmi náà mọ̀ pé nǹkan tí mo ṣe ò rárá èmi fúnra mi mọ̀ mo ò ní ìdí kéèyàn sọ fún mi mo mọ̀ fúnra mi amúdáríjì ni mo fẹ́ just a second chance ni mo fẹ́ jọ. ẹ má sunkún sísá ah! mi ẹ wo kò sí nǹkan kan tí mo mọ̀ kò síbi kankan tí mo mọ̀ ju àdúrà lọ àdúrà àti àwẹ̀ ń la máa máa gbà tá a bá ń gba àwẹ̀ kíkan kíkan kíkan kíkan báyìí mo mọ̀ pé solution máa wà. àmín àmín o àmín o. wọ́n fẹ́ ṣe ní kankan ẹ ti yára lé ní. àló ṣe ó ṣe òkò ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe. ọ̀rọ̀ tí wọ́n fojú di ṣì máa dúró de lọ́jọ́ iwájú ṣàtúnṣe. mọ́mọ́lẹ̀ ti mọ ìpàdé tó ń ṣe. fẹ́ kẹ́ ẹ rò kankan jù ẹ mọ̀ a ti bẹ Ọlábọ̀dé mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ó insist pé ẹ̀mí yín gangan lòun fẹ́ gbà àmọ́ ká tún máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká máa dúpẹ́ lọ́dọ̀ Elédùà àti àwọn bàbá mi tó tì mí lẹ́yìn tó jẹ́ ká rí ṣe débi tó dé yìí gbogbo ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ tá bẹ Ọlábọ̀dé títí títí tí ibi tó padà já sí rèé o torí ẹ̀mí yín yẹn gangan gangan ló sọ pé òun fẹ́ gbà àmọ́ ọlọ́run tó wá bá wa ṣe ó wá ṣe débi báyìí lágbára ọlọ́run ẹ̀ nísìnyí pẹ̀lú àṣẹ elédùà ara tù yín ara dẹ̀ yín àní fojú sunkún yín ká tó wá máa wò ó lọ bó ṣe ti ń lọ báyìí láìpẹ́ láì jìnnà ara túbọ̀ tù yín ju báyìí lọ ẹ pẹ̀lẹ́ mà. rírà ikú àbúrò tì ìfẹ́ ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá mi bẹ ọ̀rẹ́ ẹ̀ kó má bínú sí mi èṣì mi dúpẹ́ àmì ṣe eré ìsan fúnra wa ó ṣàti má gbẹ̀mí mi ẹ̀mí mi ṣe kókó fún mi àtọ́nu mi ó ṣègùn rẹ̀ mo dúpẹ́ mo dúpẹ́ o. ìpẹ̀lẹ́ ara túbọ̀ tù yín jù báyìí lọ a túbọ̀ máa bẹ̀ ẹ́ ni. rúra ó ṣe gan thank you for everything. Hmm. lóun ló ṣe. thank you so much. pẹ̀lẹ́ má sunkún mọ́ má sunkún mọ́ má sunkún mọ́ máa sùkún a máa ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó tún níyànjú ẹ̀mí wọ́n ṣì wà tẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ mọ́mì mo ti fẹ́ máa lọ sìn. Ah, o ṣe gan níwà àmì kí ló wọ. ẹ má fara lè. o ṣe mo dúpẹ́ o. ìrìnde màá rí ẹ ní skul lọ́jọ́ Monday ṣùgbọ́n. Hmm. agbára Ọlọ́run èmi náà máa ń jí ọjọ́ Monday yín káà ní sunkún ara wa jọ tó sí mọ́mì rẹ̀ àtọ́jú wọn oṣù tó ẹ ṣe o ó dẹ̀ bá a kí ṣe mo dúpẹ́. mami hmm. i'm sorry ẹ má bínú sí mi ṣé bí mo bí ń gbà yẹn i asked you tó bá jẹ́ pé ẹ ti ṣàlàyé fún mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ mi ò ní dábàá ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. ọkọ mi rẹ̀ mi dé mi ò bínú sí ẹ èmi ló yẹ kí n máa bẹ̀ ẹ́ kó kó má bínú ojú ló tì mí ojú ló tì mí ìmọ̀ tí mo sọ fún ẹ pé mo ń fọmọ inú mi mi ìfẹ́ kó bínú ni ìwọ gángan ní kí n bẹ̀ pé kó o dáríjì mí má bínú ọkọ mi tó ti wọ nìkan ni mo ní mi ò lẹ́lòmíì nígbèsí ayé yìí má bínú má bínú sí mi tó. Hmm. mọ́mí hmm? mi ò kí ń ṣe ọmọ kékeré tó bá jẹ́ pé ẹ ti ṣàlàyé gbogbo kíní ẹ̀ fún mi hmm. ó máa máa understand kí ló wà ń bẹ̀ tẹ́ bá ń fi ọmọ kékeré ṣebí tó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ yẹn ló ṣe kókó. Hmm. ẹ má hmm. bínú. mi ò bínú. má máa fi nǹkan kan pamọ́ fún mi ẹ bá tiẹ̀ sọ anything for anybody at least ẹ máa sọ fún èmi ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí mi. Hmm. mo ti kọ́gbọ́n báyìí mo ti fi kọ́gbọ́n mo ti fi kọ́gbọ́n báyìí mo kàn ní kó fi kọ́ àwọn ọmọ rẹ̀ kó bá mi fi kọ́ àwọn ọmọ rẹ̀ pé ìfẹ́ ìyá àti ọmọbìnrin ó ṣe kókó hmm? dáríjì mi má bínú ṣọwọ́ nǹkan kan ò ní ṣe mí lágbára ọlọ́run níṣojú ẹ̀mí o wà lórí àbímọ màá ṣèyàwó fún ẹ ṣèyàwó fún ẹ kankan ní ṣe é ṣùgbọ́n ọkọ mi má bínú sí mi kó àdúró tì kó tọ́jú mi mo máa tọ́jú ìwọ náà. ìfẹ́ kárí ohun kò jókòó ma. ẹ ṣe mọ́ mi dé sílẹ̀. yes ma. ẹ ṣe ma. yes ma. ẹ ká o ma. yes ma. ẹ ti kàwé yìí. bẹ́ẹ̀ ni mo ti kà. ṣe láìkẹ́. ó dùn gan ni. ṣe i'm glad. àmọ́ àǹtí Susan. ma. kẹ́ tó lè fún mi níwèé yìí mo ṣọ̀pẹ́ máa ní message tẹ fẹ́ pass across. nǹkan tí mo ń sọ ni wípé ó máa ní nǹkan tẹ fẹ́ bá mi sọ gbogbo tẹ́ fi sọ fún mi pé kí n kàwé. wọ́n lè sọ̀rọ̀ lóòótọ́ ni ó ní nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ àmọ́ mi ò lè dédé wá bá yín kó má dàbí ẹni pé òun tójú bọ nǹkan tí ò yẹ kí n tójú bọ. <sighs> ṣebí ẹ ṣáà pé teacher ni mi. in the course of the years oríṣiríṣi àwọn ọmọ ni mo ti kọ́ oríṣiríṣi àwọn òbí dẹ̀ ni mo ti bá pàdé oríṣiríṣi challenges ni mo ti rí yes ma ṣe rí àwọn ọmọ wa tá à ń wò yẹn wọn ò ṣe parọ́ fún ọ bẹ́ẹ̀ ni wọn ò ṣe fi nǹkan pamọ́ fún ọ bó bá ṣe ń ṣẹlẹ̀ gangan gangan gangan ó yẹ ká lè máa pe àwọn ọmọ wa ká máa ṣàlàyé fún wọn ó yẹ kí ààlà mo mean space ó yẹ ká lè differentiate between ọkọ ẹni àti ọmọ ẹni pàápàá jùlọ ọkọ tó bá jẹ́ wípé òun kọ́ la bí ọmọ yẹn fún un yálà kó jọkùnrin ni àbóbìnrin ó yẹ ká lè jẹ́ kán mọ̀ wípé ẹni yìí kàn ń ṣe bíi bàbá sí ẹni o kò kì í ṣòun ló bí ẹ ẹ wò mà kódà kí ọkùnrin yẹn kó kọ gbogbo ayé yìí kó kọ fún ẹ kó jẹ́ wípé òun ló wúlò ju bàbá ọmọ yẹn gan sì jẹ́ kọ́mọ yẹn mọ̀ pé òun kọ́ ló bí ó ní bàbá títí ẹ̀ àmọ́ ẹni yìí dá sí ẹ ó ń ṣe bí bàbá sí ẹ torí kò sí bó ṣe lè burú burú títí títí títí títí bàbá ẹni ni bàbá ẹni màmá jẹ ìyá ẹni ìyá ẹni náà màmá jẹ ẹ wò ṣẹ́rí ǹjẹ́ mọ̀ pé ìgbà míì àwọn ọmọ tá máa ń bí ó máa ń hùwà in different ways ẹ tí ì rí kí òbí kó déédéé wo ọmọ ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin ó ṣẹlẹ̀ sọ́kùnrin kóbìnrin dédé wo ọmọkùnrin tó bí kó ní ah, ọmọ yìí dẹ̀ da tó bá jẹ́ wípé bí ọkọ tọ́lọ́run fún mi bí ọmọ ìṣeré lọkọ ìṣeré bóyá ayé mi ò bá dùn jù báyìí lọ ó mi pé for once ó rò pé kóun fi irú ọmọ yẹn kóun fi ṣọkọ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin ó máa ń wò ó gbà mí pé ah ká níyàwó mi tiẹ̀ rí báyìí ká níyàwó mi lè rẹwà báyìí ìgbà míì ọkùnrin obìnrin àbọ́kùnrin a máa ní spiritual attachment or spiritual attraction sí àwọn ọmọ wa physical attraction emotional attraction or attachment sí àwọn ọmọ tá a bá bí ká má wá sọ wípé ọmọ tí kò kì í ṣe pé àwa la àgàgà kó wá jẹ́ ọmọ obìnrin sí ọkùnrin tí kò kí ń ṣòun lóbi kò sí bó ṣe lè tọ́jú ẹ̀ tó kò sí bó ṣe lè dá sí tó ẹ jẹ́ kí a máa fi ààlà sílẹ̀ ẹ jẹ́ kọ́mọ yẹn mọ̀ so that a lè mọ bó ṣe máa máa ṣe pẹ̀lú bàbá yẹn nígbà tẹ́ bá wà ń bẹ̀ pàápàá jùlọ nígbà tẹ́ ò sí níbẹ̀ ẹ wò máa ojú méjì ló máa ń bímọ o àmọ́ ìgbà ojú ló máa ń tàn kò wá sí bó ṣe lè wù kó rí láyé yìí ojú mẹ́wàá kò lè dàbí ojú ẹni. mú mi dé sílẹ̀ kẹ́ tẹ́kì ara yín mà kẹ́ ní beautiful day ahead. God bless you. kẹ́ tẹ́kì ẹ̀ mà. káàkùngbọ́ mo bá wí kó má kábàámọ̀ kó má kábàámọ̀ ó má kábàámọ̀ tẹ́tí sí ń mo bá wí o ó má kábàámọ̀ o ó má kábàámọ̀ ó má kábàámọ̀. ọkọ mi dìde mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ dìde jókòó. pẹ̀lẹ́ má bínú pé mo dúró ọmọ ẹ lójú. Desire. Ma. Sori gbogbo nǹkan tẹ́ dábàá rò pé òun ń ṣe tó rò pé ó pamọ́ kò sí nǹkan kan tó pamọ́ gbogbo nǹkan tíyàn bá ń ṣe nìkan pé kò sẹ́dà tó rohùn irọ́ ni o kò sáṣepamọ́ kankan bí kankan. mami mi ò understand the tẹ́ ẹ̀ ń sọ hope there is no problem. Desire wọ́n mọ̀ wípé òun nǹkan tí mò ń sọ yìí pátápátá ló yẹ. àmọ́ tó bá sọ wípé kò yẹ ó ṣàyè mi tí mò ń sọ. So. ṣòre ọkọ mi gbogbo nǹkan tó bá wù wípé ò ń ṣe ní kọ̀kọ̀ tó wù wípé tí nǹkan yìí tó bá ṣẹlẹ̀ àbí tó bá dariwo àbí tí wọ́n bá ka ẹ mọ́ díẹ̀ ó máa pa ẹlòmíì lára jọ máa ṣe o tó bá ń ṣe tẹ́lẹ̀ fòpin sí i gbogbo nǹkan tó wù tó lè máa ṣe tó wù wípé bóyá tèmi tí mo jẹ́ ìyá ẹ bá gbọ́ bó lè gbomi jẹ lójú mi àbó lè pa mí lára ọkọ mi jọ máa ṣe mọ́ Desiree I have suffered so much Desiree mi ò lẹ́lò mi àfọlọ́hún àfikọ́ tó jókòó yìí láti kékeré látìgbà tí mo ti bí ẹ adágbé adáfáàní I went through a lot as a mother ọkọ mi mo fẹ́ bẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan sí i. gbogbo nǹkan tó bá ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ tó mọ̀ pé kò dáa wípé wọn gbọ́dọ̀ ka ẹ mọ́ díẹ̀ jọ máa ṣe mọ́ èmi náà gẹ́gẹ́ bí ìyá ẹ ehm, mo ti mọ àwọn nǹkan tó tọ́ as a mother máa gbégbèsè lórí ẹ má dẹ́ ṣàtúnṣe ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ mi gbogbo tó bá rò rí lè bà mí nú jẹ́ jọ torí ọlọ́run má dẹ́mi mi kúrò bá mi adjust mo ti pọ́n yín mọ́ mi kò sí problem I love you mommy. Love you too my darling I love you so much. Then máa múra sílẹ̀ um, láìpẹ́ yìí máa relocate. Why? Nothing. Ẹ o máa lọ bá àwọn mọ́mí sí ní Kaduna. Kaduna máa múra sílẹ̀. Kí mo lè sọ padà? love you. ṣé kàn ṣe pé mọ́mì ti mọ̀ pé mo fẹ́ ọkọ wọn. Ah, I need that to stop looking him because I don't think it makes sense etí wo ló máa bá gbọ́ pé mo fẹ́ ọkọ mọ́mì mi I just I just need to stop this. Ah, Mommy, please, I'm sorry.

máa kábàámọ̀. ilé ayé ló bá mi ò máa